sí ni pé owó pọ́mọ yìí tiẹ̀ ń jẹ́ Muawiya ta ni ó wà gbà lábọ́lọ́wọ́ láàfún ni àbí ọlọ́wọ́ lábọ́lọ́wọ́ ti láwọ̀ ọmọ ló lọ ọmọ ló ní kíni ọmọ ló lọ owó ìtẹ́lẹ̀ tí mi fẹ́ kó inú ò sọ mí ò amọ́tẹ́lẹ̀ ọmọ ló ní ẹ̀bọ́ mo ti wá wá náà sọ ó wá kù sọ́wọ́ bàbọ́ ọwọ́ bàbọ́ ọlọ́mọ àti ìyọ́ ó kù sọ́wọ́ bàbọ́ ọlọ́mọ àti ìyá èmi wẹ́kọ̀mù ọmọ náà pẹ̀lú pé tiẹ̀ ń jẹ́ Muawiya orúkọ ńlá mo wẹ́kọ̀ mọ̀ náà pẹ̀lú owó five thousand naira ọlọ́ọ̀bá àṣìlọ́mọ alálùbáríkà o ọlọ́ọ̀bá àṣìlọ́mọ rí ọlọ́ọ̀bá àṣìlọ́mọ dùnú owó eléyìí owó ẹ̀kọ́ ògbórúkọ ọmọ jáde láwùí báyìí àlówó pọ̀ mọ́ ń jẹ́ Muawiya barakallahu fi ọlọ́ọ̀bá aṣọmọ náà lọ́mọ alálùbáríkà bá aṣọmọ náà lọ́mọ dùnú ṣe rí ẹni tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ tá à ń pè ní Muawiya yìí àgbánú àwọn sàbí ànábì ni àmọ́ n tó jẹ́ kínú wa máa dùn pé a ń sọmọ bẹ́ẹ̀ tínú èmi tó fi wá dùn désàlẹ̀ tẹ́bí náà fi wá wò pé èmi lèmi ò tún náwó pọ́mọ yìí ń jẹ́ mọ̀háwíyà ìdí ni pé nínú gbogbo àwọn sàbí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tán bá ń wá sàbẹ̀wò láráyé ṣe àbòsí fún jù mọ̀háwíyà nínú àwọn ọmọ kéwútà nábì ní tán bá ní ọmọ kéwúwo lára yé ṣe àbòsí bújú ẹ dákun ẹ wa kọjú ọmọ ẹ dákun mọ́ kí ọmọ rẹ̀ wá gbé sọ́dọ̀ kó lè mọ́ àìdàkọ̀ ah, rẹ̀ wá gbé sọ́dọ̀ kó lè mọ́ sọkún ah, ok ẹ̀ẹ́ kò bẹ́ kán gbọ́mọ̀ mí ní à ah, ìwọ́n náà tó wá ń ju ọmọ kókó àà ó lágbára o <laughs> Muawiya bin Abi Sufyan tán bá wá ní gbogbo àwọn sàábí Muhammad sallallahu alaihi wasallam ó ní aráyé ṣe àbòsí fún ju àwọn mànábì àdámọ̀ èyí tó wá bà nínú jẹ́ jù ni pé àwọn ẹni tó tún wá ṣàbòsí fún jù òun làwọn tó tún wá ń pera wọn ní mùsùlùmí àwọn kan bẹ àwọn kan ń pera wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe mùsùlùmí bí àwọn tá ń pè láwọn àṣẹ àtúnṣe ní àṣàlá àhùmọ̀lá àwọn ar-Rawafid rọ́fàdà àhùmọ̀lá àwọn eléyìí wọ́n dọ́gbọ́n ti rí pé mùsùlùmí làwọn àmọ́ àwọn náà bẹnu àtẹ́lù ànábì kódà al ti ń bẹ lọ́wọ́ wa wọ́n gbà pé fẹ́ẹ̀kì ń bẹ lọ́wọ́ wa kì í pé nígbà pa ànábì tó lọ́run náà wá ọ̀tọ̀lẹ́ni tó yẹ kọ́ jìbìrìlù tó rán sànábì ọ̀tọ̀lẹ́ni ó yẹ kó jíṣẹ́ fún ọ̀tọ̀lẹ́ni tí ó jíṣẹ́ fún so àwọn yìí ìran tí wọn àwọn náà máa ń gbógun tàwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so nú ẹni táwọn máa ń gbógun ti jù ó náà lẹni tá a dákọ́ tá ń pè ní Muawiya ó tún wá gbà wá pera mùsùlùmí náà tó wọ́n bá wọn ó tún wá ń dùn wá nígbà kejì pé àwọn ẹlòmíì ò wá pera wọn ní ṣíà àwọn náà tún wá ń spread ìròrí burúkú yìí nípa Muawiya ibn Abi Sufyan meanwhile ọ̀gọ̀rọ̀ tán sì ń torí ẹ̀ máa sọ̀rọ̀ burúkú sí bàbá yìí àbí sí sàbí ànẹ́bùwà Muhammad yìí àwọn nǹkan tó ṣe pé àdápa irọ́ ló pọ̀ mẹ́ èmi ń bẹnu àwọn gan náà gbọ́yé bàbá sọ fún ẹ pé ah, àwọn sàbí ànẹ́bì lẹ wá ń bú àwọn ọmọ kéwà ànẹ́bì lẹ wá ń bú ẹ̀mí sọmọ fúru wa ọgbọ ẹ ṣé ń gbà ń gbà tó wá ní mò ń bú Muawiya àbí mò ń bú Abu Hurairah ṣé muawiya wá jẹ́gẹ́ bí bàbá rẹ̀ <laughs> muawiya ó jẹ́ gíní ó jẹ́gẹ́ bí bàbá rẹ̀ àbòsí ọ̀rọ̀ ni o tó lábà ta wí ní ìsìnwọ́n náà láwọn ọmọ tó bí sílé ó sì láwọn ọmọ tó ń fẹ́ àtọ̀ ara rẹ̀ bí àwọn ọmọ kan ni wọ́n ń bú àfáà yìí nìsín dákun ṣe ìwọ jẹ́ àbùsọ́mọ́dì ọmọ rẹ̀ bàbá àbùsọ́mọ́dì ni ayé ẹ̀kọ́ ni tọ́jú bàbá àbùsọ́mọ́dì wá jẹ́ bàbá ń jà fún ìjà sí pé tí ó mọ̀ mú kálukú mọ̀ ẹ̀jà fún náà ni pé ah ẹ bàbá àbùsọ́mọ̀dì kọ́ ni bàbá mi lóòótọ́ àmọ́ mo ṣe kínú ni mo fẹ́ràn rẹ̀ tí wọ́n bá ti wá lè jà fún bàbá àbùsọ́mọ̀dì pọ̀ ọ̀fẹ́ kan lálàsí rẹ̀ ìwọ náà sọ fún bàbá àbùsọ́mọ̀dì kó mọ̀ lálàsí àwọn bàbá oní bàbá tó láwọn ọmọ tiẹ̀ náà nígbà sòkè wá dìgbà tí èèyàn bá tó fara bí ọmọ kó tó lè máa jẹ́ ọmọ fún Muawiya sábíà gbani àmọ́ àwọ̀ àwa mọ̀lẹ́bí tá a wà ń yà àyájọ́ gbà wá tá a bá ń gbọ́ àmúwárí tí wọ́n mọ̀ dára parí pé àmúwáwíyàwó àó ṣe báyìí oríṣiríṣi náà mọ̀ ń sọ ń parẹ̀ amẹ́jẹ̀ kan rárá mú bí sọ̀rọ̀jọ́ ti lọ kákọ̀ rárá mú bí méjì àbí mẹ́ta inú tọ́mọ́ sọ ń pa Muawiya bin Abi Sufyan wọ́n ní subhanallah ànábì ṣe kí ni aláìrọ́ ni wọ́n ń pa torí pé gbólóhùn tí wọ́n ń tú sípà nábì ṣépè fún yìí àà ẹja bẹ̀rù ọlọ́run ṣe bó láwọn àsọ́lẹ̀ tá nábì Muhammad sallallahu alaihi wasallam tó ti sọ́lẹ̀ nírú àwọn gbólóhùn bẹ́ẹ̀ kí ló bí níjọ́ kan anábì Muhammad sallallahu alaihi wasallam ó rí Abdullahi bin Abbas tó ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kéékèèké àwọn kan wà bí tó ti ṣeré pa bí anábì sì máa ń bá àwọn ọmọdé ṣeré púpọ̀ ní máa ń kó àwọn ọmọdé mọ́ra tọ̀bá náà bí aṣe wá dé bí àdìlábìnà bá ṣe lánàá ìbá lòun bá lọ rí sápamọ́ sẹ́yìn ilẹ̀kùn ó ṣe bí wà tóun tóun dọ́jú ẹmọ táwọn ọmọdé wa náà bá fẹ́ sí ní pàǹgbà mi ọlá ànábì bá lọ síbi tó wà ànábì wa mú àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí ó wá fi kan ní dédé èjìká rẹ̀ kí wọ́n wá ń bí sápamọ́ ìwọ tí mo ti rí ọ̀tọ̀ ọlọ́run tọ́lọ́run sápamọ́ ìgbà ànábì wa fọwọ́ kan léjì kátó ànábì wa sọ fún pé tọ̀ ẹ̀rẹ́ àdúrà ìbúra Abbas lọ́ọ̀rẹ́ bá ń pe mọ̀ áwíyà wá. meanwhile òun ni mo ń bá ànábì kọ̀ọ̀kan bí wà yí bá sọ̀kalẹ̀ fún ànábì òní ò bá kọ́ ànábì fẹ́ kọ lẹ́tà sáwọn èèyàn kan ànábì ó ní kó bó ń kọ́ ẹ̀yà lè bá ń pè Muawiya wá mo ní kìnnìkan tí mo fẹ́ kó bá ń kọ́ lẹ̀ meanwhile ànábì ó mọ̀ ọ́ kọ òyìnbó kí ni kò mọ̀ ọ́ kà àmọ́ Muawiya táwí yìí òun mọ̀ ọ́ kọ ó sì mọ̀ ọ́ kà lànàbì jẹ́ wá ní ẹ bá ń pè Muawiya wá tọ ìgbà tó láìpẹ́ wá abdullahi ibn abbas jíṣẹ́ fà nàbì pé ah, muawiya ń jẹun lọ́wọ́ níbẹ̀ òun nǹkan kan ò lámọ́lẹ̀ fún wa pé ṣé ń gbà tán jíṣẹ́ fún muawiya tó wá ní lè sọ fà nàbì pé ìwà ah, ah, ń jẹun lọ́wọ́ wọ́kọ́ sínú àkọọ́lẹ̀ tọ́wọ́ wá anábì tó wá ní muawiya jẹ́ wọn allahu batna ibi ibi ẹ̀ sódi oúnjẹ àbí yóò mọ jẹun jẹun ní o àmọ́ kò ní yó ìtumọ̀ ọ̀rọ̀ nù láàṣùbá aláhù bàtànà kò ní yó sẹ́rí kò ní yó yìí gbólóhùn yìí ni àwọn ọ̀tá ìsìláàmù wá dìde àtàwọn ọ̀tá mọ̀háwíyà wọ́n ní sẹ́rí táà nábì fi lè ṣe pèlè pé yóò jẹun ni àmọ́ kò ní ṣe kínú kò ní yó ṣerú ó kọ làwọn máa sọ mọ́ wa ẹjẹ́rú meanwhile àbòsí ní bẹ́ẹ̀ èsì méjì làwọn oníyìn máa fọ̀ lórí ẹ̀ èsì àkọ́kọ́ ni pé wọ́n ní ẹ mọ̀jà àṣàbòsí náà gbogbo alámọ̀ pé àwọn lárúbáwá lọ́dọ̀ wọn wọ́n láwọn gbólóhùn kan tí máa ń jáde lẹ́nu wọn àwọn gbólóhùn tí máa ń jáde lẹ́nu àwọn lárúbáwá yìí ìjọ tó bá jáde lẹ́nu wọn yóò jọ èébú ni lọ́dọ̀ ẹ̀yin èèyàn yóò jọ èpè ni lọ́dọ̀ tiyín àmọ́ lọ́dọ̀ lárúbáwá wọn gba èébú lérò wọn sì gba èpè lóró wọn ṣépè wọn àbẹ́ èbú amọ́gbọ́lọ̀ nílé fẹ́jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹ̀yìn èèyàn a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé èdè tí wá wá dùn ṣàlàyé irú nǹkan bẹ́ẹ̀ Muawiya bin Abi Sufyan radiyallahu ta'ala an àwọn àfáà ní gbólóhùn tá ànábì lò fún yìí ẹ̀yin lẹ́fẹ́ túntùkùtù èpè kọ́ là nábì gbà lérò èébú kọ́ là nábì gbà lérò irú ẹ̀ sì pọ̀ tá ànábì máa ń sọ nínú èdè Lárúbáwá wọn bá mú mi wá wọn wá mú ìṣẹ̀lẹ̀ kan wá ìṣẹ̀lẹ̀ al ibn Shu'ba ìbẹ̀nu sunan Abi Dawud ó níjọ́ kan ó ní dìftò Rasulullah sallallahu alaihi wasallam ó lóun wẹ́kọ́ mà nẹ́bì sọ́dọ̀ òun òun gba nẹ́bì ní àlejò ó gba nẹ́bì kí lápéjọ mọ́ ó gba nẹ́bì lálejò tọ́ ìgbà tí mò kí lọ́ wá gba nẹ́bì lálejò ó wá tó àkókò kan tí Mu'adh Shu'ba yìí òun bá lọ al-Mughira sallallahu alaihi wasallam ó bá wo pé a ah, odidi ànábì ló wá sí ilé ọ̀dọ̀ mi ah, ẹ jẹ́ ń ṣètò fànábì dáadáa ètò yìí ló wá fẹ́ ṣe fànábì ó bá lọ rí mú odidi ìdajì ẹran kéèyàn la odidi ẹran báyìí kó kun ẹran tán ó sì gbé ìdajì ẹran gbé síwájú ànábì ànábì sì fẹ́ràn ẹran tán bá sun nígbà tí yàn ń jẹ àwọn àsun àbíkílẹ̀ mọ́ ń pé hùn ànábì fẹ́ràn rẹ̀ púpọ̀ sallallahu alaihi ó sì gbọ́bẹ̀ kalẹ̀ tọ̀bọ́jú Muhammad sallallahu alaihi wasallam ànábì bá mú anabi ń ẹran ọ̀rá ń ṣe fàájì rẹ̀ lọ́wọ́ níbi ànábì tí ọ̀rá ń yi yìí kò ni bìláàlù bá wá ń tiẹ̀ wíwá tí bìláàlù ó wá lòun bá wá ń sọ bá pé a ah, àsìkò títò wa Muhammad sallallahu alaihi wasallam ànábì sì kọ́ àwọn rẹ̀ lẹ́kọ̀ọ́ púpọ̀ àsìkò kìí ṣe pé ẹ ń wọlé báyìí ẹ mọ kí bẹ́ẹ̀ ah, ah, àsìkò nígbà tó bẹ̀rẹ̀ ó sì ní ni ó so kíkájú tí bìláàlù wá wá ń ká nábì lójú ànábì wá gbígbóló nǹkan fún bìláàlù pé àà ah, ah, máàlà kí ní ṣe kí ní ṣe bìláàlì gan tẹ́rìbá ti yàdá máàlá àhá tẹ́rìbá ti yàdá kẹ́rígbóló máàlá tẹ́rìbá ti yàdá ìtumọ̀ rẹ̀ ni kí ní ṣe gan ó ti ní dáa fún ọ ó dàbí ìyá tí ò bá lọ́ba sọ rú ẹ̀ ìpèkọ́ ànábì gbé àwọn sàábì rẹ̀ ṣe pé pọ̀lọ́dọ̀ tí wa ní Yorùbá bá ti túnítì pé tẹ́rì bá ti yàdá kí lá túnítì ọwọ́ rẹ̀ bólẹ̀ kò ní rí oore ṣe kò ní rí dáadáa mú àwọn kò ní rí dáadáa gbéṣe ó lẹ́mọ̀ tún sínú Yorùbá àmọ́ lọ́dọ̀ lárúbáwá táwọn bá sọrú ẹ̀ ó ti dàbí ìgbà tí Yorùbá náà bá pèèyàn ní ọmọ àlè tẹ́gbẹ́ ọmọ àlè tẹ́ bá tú délẹ̀ kí ní nǹkan búrú àbí nǹkan dáadáa èébú ni àbẹ́yìn wọ́n rí kí bàbá ó kàn fẹ́ bọ́mọ nígbà mí ọmọ àlè láwọn kí ni wa tí bàbá ń bú ọmọ ni

ìgbó wá yá anábíwá níjà àti lọlé àwọn anásíjọ kan lànàbí bá rọ ọmọbìnrin pé ah ọmọjú òní ló jẹ́ àga báyìí ní ah ṣé wà náà rèé ìwọ náà lọ ti wá di pé ọdí asáré yọrù báyìí kéde tá ànábì ó sọ ní gbólóhùn tí ó tẹ̀lé ànábì bá ah ìwọ náà lọ ti wá báyìí ìwọ ọlọ́tí yá sí báyìí a láàkẹ́bẹ̀rọ̀ sí nù a ọ̀sì ní dàgbà ọdún ṣe kínú ni wọ́n ní gbóló yìí ọmọbìnrin yìí gbọ́ báyìí ló máa ń sọkún tí ó bá lọ yìí sọkún bá mùsùlẹ́yìn ló mùsùlẹ́yìn mo dáràn o kí ló dé a ànábi ṣépè fún mi wọ́n ní bí mùsùlùmí náà ti gbọ́ òun náà sáré gbé jẹ̀lìbábà wọ̀ ó sáré gbé ní kọ́ọ̀bù wọ̀ bí ṣe ń wọ jẹ̀lìbábà sórí bẹ́ẹ̀ ni wo dẹ̀lẹ̀ ní kọ́ọ̀bù mójú bẹ́ẹ̀ níjà múra nígbà tó múra tán ló bá sáré kàbàkàbà bá dọ̀ ànábì mùsùlùmí kí ló dé ah, ìrẹ́ náà mú wá Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ń sunkún ah, kí ló ṣe tí fi ń sunkún ó lọ sọ pé èyí ànábì ó lẹ lóun ò ní dábàá òun ò ní lọ́jọ́ lórí ànábì arígbà tá ànábì gbọ́gbó lóyè sẹ́mọ́ tá ànábì ṣe fàbáṣíkà rasulullahi sallallahu alaihi wasallam bá ànábì ti gbọ́ báyìí ànábì kan rẹ̀ ní tiẹ̀ ni yà á ṣé yóò náà wá ni ànábì wa tó wá ń sọ gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni ó wá sọ gbólóhùn kan gbólóhùn ni láàfi wá tú ọ̀rọ̀ Muawiya ẹlẹ́ẹ̀kejì náà pé tí wọ́n bá tiẹ̀ lọ ọbẹ̀ tu ṣe pé irú tá ànábì sọ ń bì èsì ọ̀tọ̀ gbàgbé rẹ̀ kí ni gbọ́nà náà alánàbùwà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ìrẹ́ Ummu sọ ọmọ kìíní kan ni ọmọ pé mo ti bọ́ ọba mi dá májẹ̀mú tí mo sì sọ fọ́lọ́ pé ìrẹ́ ọba mi o ẹ̀dá ni mí o èèyàn abara ni o ìjọ tọrọ kan bá tiẹ̀ bá wá ṣẹlẹ̀ tí o bóyá ọ̀rọ̀ ni wá dùn mọ́ mi mo yọnu bí ògbà tí mo yọnu àbí mo bínú bí ògbà tí mo ń bínú ìjọ lọ rèé sọ̀rọ̀ kan tó wá dàbí èpè náà mi ọlọ́run ilé mo fẹ́ kọ́ ṣe nǹkan náà di tí ó fọ ẹni nìmọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ kó tó wá jẹ́ nǹkan tí ipò rẹ̀ ó fi ga tí ó fi jẹ́ alásùnmọ̀ mi níjọ́ gbéǹde alìkìyàmù jẹ̀mọ́ ta ní sọ̀rọ̀ yìí ìnábì ṣókájì ẹ̀ níwọ̀ wá bẹ́ẹ̀ tú ti Muawiya pé gbólò ńlá àṣìbá allah ubatina ká lọ tí ẹ̀ wá bẹ́ẹ̀ tú bẹ́ẹ̀ á ní ọ̀tí wá bá nábì tú síbi tó tú sí yìí ó yẹ kó wò pé áá bóòlà nábì ó ṣe wá ṣe pèlé Muawiya nítorí póníkan bóun pé Muawiya wá ẹ dákun ìwọ gan ti ẹ̀ wò náà ìwọ náà kájọ ọlọ́mọ àbọ̀ ọlọ́mọ kéwú àbọ̀ ọlọ́mọ iṣẹ́ ọwá ní ẹ bá ń pọ́ mọ́ ń wá kọ́ ń wá sọ pé mò ń jẹun lọ́wọ́ worst case ni pé ẹ lọ́ọ́ ibà ń pé wọ́n jáde kò ní jù bá ń lọ àmọ́ kọ́ wá sọ ni pé ó lóun jẹun lọ́wọ́ kọ́ wá ní à kà á dà fún ọ ẹ sọ́dọ̀ ń bá láàká ìhun tẹ́ pé ọ̀gá tá a bá rírú ẹ̀ gan ti ń ṣe rú ẹ̀ kí làmọ́ sọ ń parú ọ̀gá bẹ́ẹ̀ ọ̀gá burúkú eléyìí o ọ̀gá tí ó mọ̀jú kó mọ ṣépè lé àwọn ọmọ ìjọ rẹ̀ lọ ó mọ̀ pé ipe wọ̀ gan gba olójú àdìsí nì síbi èpè wà láyọ̀ ń dọ̀tí ànábì ni àwa ò hàn sábà sì wá a fún ọkọ má wí yìí tó ń wí mọ́ ọlọ́ ń dìfẹ́ǹdì personality ànábì ó mọ̀ pé tó o bá sọ pé ànábì ṣe pèlè mù àwíyá nítorí pé ló ń jẹun jẹun lọ́wọ́ nígbà tó ní kábílẹ̀ ìbúnà àbáṣe lọ́ọ́ rí pé wa ọ̀ṣọ́ ànábì tó nínú fùfù nù ọ̀ṣọ́ ànábì délépè nù ànábì tí wọ́n jì sí bàbá kìí ṣe bàbá elépè o ó sọ sí pé irú ọ̀rọ̀ tá ànábì sọ tí ìwọ ó bá bá ànábì tú má tú sí pé ṣépè ìwọ tú sí pé ànábì ó dàbí ìgbà tí wọn náà bá ní kẹ́ pọmọ wá kó wá ara rẹ̀ ayé ẹ̀kọ́ ni lọ́pọ̀ ẹrú mi ọmọ àlè ń pè jẹun lọ́wọ́ pé tí sọ wọn pé ọmọ àlè kí ni ṣé ó mìnì pé yàrá ṣe wọn ta ẹ̀dá sọ mìnì àìmọ́yà àwọn bàbá kálukú ìyá kálukú ọmọàlè ní ẹfún tọ́ sọ́hun náà bá ní ọmọàlè wọ́n ní ọmọ àkẹ́ ọkọ́ tó lọ́mọ kàtá ẹ̀dá kàtá ìkagiri jẹ́ kàtá sọ pé tí bàbá rẹ bá ní ọmọ kàtá ẹ̀gbí sára rẹ̀ láàrin pé ń kàtá báwọn abáwọ̀ gbólóhùn yìí ó ti dàbí gbólóhùn pé tá a bá wí ó jú èpè ní èpè ibẹ̀kọ́ la míìn ó jọ èébù ni èébù bẹ̀ kọ́ ni amin ọmọ bíbí inú wa tá ń pè lọ máa lè a sọ pé ìyá rẹ̀ lọ rè gbóyún rẹ̀ wá a fi gbóhùn ní bá wí ni so dáà nábì bá wa sọ fún Muawiya ibn abi sufyan ike la ashba allah batna tó bá ilé tú sí pé èpè la nabi ṣe karamba ni o ìwọ gangan sì lele pé anabi ti wa ṣe elepe ìwọ ni babe elepe anabi ti wa kese kini ke ṣe babe èyí tá ànábì sì wí bẹ́ẹ̀ àdìsí ní lálàáfíà wa nù sahih muslim èpè kọ́lá ànábì iṣẹ́ ànábì kan fi sọ̀rọ̀ ni ọ̀rọ̀ lásán ni kò túmọ̀ èpè kódà gbólóhùn ànábì sọ fún ẹnì kó sọ fún Mu'adh ibn Jabal ànábì sọ fún pé sakilatika ummuka kí ni yóò ti béèrè ìgbà ànábì ní kólúkálukú ó lè jẹ́ sọ kíní kan fún ọ tọ́ba ilé sọ òun ni ó lè jẹ́ kọ́ ọ̀rá lè jẹ́ náà òun gangan ni ọ̀gá gbogbo nǹkan ó ní kúfà àlẹ́yíká hàdà anábíwá di ahọ́n mú pé wo sọ yá hàn yìí sọ èyí ọ̀rọ̀ tánàbí sọ nù ló má béèrè pé ilé ah, ah, ànábì ṣé wọ́n àìnà lamu àkàzú nàbí máa nà takẹ́ lamu bí yìí tí tó bá tún wá dálì kí á mọ̀ sáwọn ọ̀rọ̀ ta tún wá ń sọ yìí náà ọlọ́wọ́ tún wá fi bí wá ní ìbéèrè ló béèrè àbí kọ́ ẹlákùn ọ̀nì nọ́màdì kí ló ẹ̀ká náà ó ti ṣe kó sálàyé rẹ̀ ànábì bá ní fàkìlátìkà òmùmúkà ìyá rẹ̀ fàbẹ́jóná ṣe ànábì bùnú tó bá bu pé ànábì bu ọ̀ ń fi ìwà tí ò da ànábì lára irúgbólò ni ó dàbí ìgbà tá ànábì kan sọ fún ọmọ àkẹ́ yíwọ̀n tún wá yí ọkọ́ ànábì wa ń kọ lẹ́kọ̀ọ́ pé wò ó àìmọye àwọn èèyàn tọ́ọ̀rí tí ó wù ọ̀nà báyìí kò sí tó gbé wọn bẹ́ẹ̀ kọjá kí ni kọjá àṣọ idú alisinatihim àwọn ọ̀rọ̀ bútẹ́nu wọn ti sọ ní ògbé wọn lọ́jọ́ mẹ́dà kìyàmù ọlọ́dàkùnmọ́ sí wá lọ́mọ náà o orú àwọn gbólóhùn báyìí tó pọ̀ lẹ́nu ànábì kí wá ṣe mùáwíyà nìkan lànábì wá sọ orú gbólóhùn nìfún sọ̀gbọ́n náà tẹ́yìn túnṣe pé o lásọ sẹ́kì lájíká òmúkà yìí olóso mẹ́nìkan yìí ó sọ lákábírọ̀ sínú kí ó sọ ọmọbìnrin kan ó ní sọ fún bìlálù pé máàlá tẹ́rìbà fi yàdá ayé ẹ̀kọ́ ó ní sọ gbogbo àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀ pátápátá kò sí ìfi jẹ́ pé nu gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò sí ìfi jẹ́ ebú ànábì òbú ẹnìkankan nu gbogbo wọn nọ́mà gbólóhùn tí máa ń jáde lẹ́nu lárúbáwá tí lárúbáwá nínú àwọn àdápa irọ́ táwọn èèyàn ma ń pa máwọn sọ̀hábí àdínábùwà Muhammad sallallahu pàtàkì jùlọ Muawiya ibn Abi Sufyan ẹlẹ́ẹ̀kejì obìnrin kan bẹ a pè ní Fatima Fatimatu bintu Qais Fatima táwí Fatimatu bintu Qais ó lọ́kọ ọkọ rẹ̀ ìjà wá ṣẹlẹ̀ láàrin wọn wọ́n kọra wọn lẹ́ẹ̀kíní ìjà tún ṣẹlẹ̀ wọ́n kọra wọn lẹ́ẹ̀kejì wọ́n kọra wọn lẹ́ẹ̀kẹta ó wá di pé wọn lè fẹ́ra wọn mọ́ àìlè fẹ́ra wọn mọ́ yìí ó wá di pé obìnrin ní gbọ́dọ̀ lọ lọ́kọ míì ni kò sí bàbá ti bá wọn yẹjú ẹ̀ tọ́ obìnrin yìí wá fẹ́ kú òǹlẹ̀ ọkọ anábìwá nítọ́ ń gbọ́ ọ̀rọ̀ rẹ dé yìí ọ lè fẹ́ ẹni yìí mọ́ o torí ẹ̀ lè fẹ́ra yìí mọ́ àmọ́ táwo kan sọ fún wọn ni pé lọ́ọ̀rẹ́ ṣe ìdá rẹ̀ ìyẹn ni pé ìgbélé tó bí yẹ kóbìnrin ó gbélé lọ ṣe lọ́dọ̀ Ummu Sharik meanwhile ọkọ rẹ̀ yóò sì sínlé tó fi fi mẹ́sẹ̀jì mo kọ́ tó fi fi ránṣẹ́ sí ìdínú èèyàn lè fi mẹ́sẹ̀jì mo kọ́ ránṣẹ́ sí yẹn kò dìgbà tó bá dé díwájú rẹ̀ pé mo ti kọ́ ẹ kò nídìí ọ lè pé lórí fóònù látẹ̀ni lọ ìwọ̀n ọ̀jẹ́yàwó mi mọ́ mo kọ́ ẹlẹ́ o ọ lè sẹ́ndẹ̀ ní text message ah ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ o tẹ́lẹ̀ lómi ó lè jẹ́ bá ti ń wì í pé wọ́n àtọkọ rẹ̀ wá àbó àdìyàwó rẹ̀ ní kí nìkan ẹ̀hán wọ́n fún mi solution ọwá ń text ẹ̀ you are divorced ìwọ lọ ṣe tiẹ̀ fún ara rẹ o kọ́kọ́ ṣe sùúrù dáadáa kèé ṣe ní tí máa ń kọ́kọ́ kàn ní mo kọ̀ ẹ́ èyí wà sí ọjọ́ mi ni gbogbo àwọn mùsùlùmí ẹ mo kọ ìyàwó mi mo kọkọ mi lẹ̀ àṣàkáṣà ni ó máa ń níbi tọ́rọ̀ ó dábàá tó di pé àkíní ìlébẹ́ ó lè fẹ́ yíwọ́ kó ba lè má di ẹ̀mí ń bọ́ àbábúrú ńlá kan ṣẹlẹ̀ ní ṣẹ̀dí àṣegbétọ̀ lákìíká rẹ̀ wọ́n ní ẹmọ́ bitọ̀ lákìí bá ṣẹ̀dí àfún ara yìí àti kólọ̀ ẹbá àti lólé nì wa ala kulli hal ìgbà wá rí bẹ́ẹ̀ ọkọ tó wá instruct ọmọṣẹ́ rẹ̀ pé kó bò ń gbé bí apẹ̀rẹ̀ àgbàdo kó lọ àbẹ́ka lápẹ̀rẹ̀ ọkà bàbà bá ń gbé lọ fún ẹni mo kọ́ lẹ́yìn ìfẹ́ mọ́ lóòótọ́ àmọ́ kó tiẹ̀ mọ́ rí nǹkan yẹn tó fi ni àfáà ta ni ìyá ta wí yìí ló bá wò pé ah, ah, èmi náà lẹ́wà ń gbé apẹ̀rẹ̀ àgbàdo ẹyọ kan wá bá sọ́gbà rẹ̀ ló sì bìkí ní ìran sórí bẹ́ẹ̀ ni à ah, lè sọ bọ́ gà rẹ̀ pé mo jù yí lọ ẹ̀tọ́ tó yẹ kó fún mi kọ́ yes ma <laughs> ọ̀gá tó ní gbé wá fún yín mọ́kàn ní gbé wá fún yín ni ó yẹ kẹ́ mọ̀ pé ẹ̀ ní ráìtì lọ́dọ̀ wa mọ́ ta ni ò ní ráìtì lọ́dọ̀ yín mọ́ ọ̀gá rẹ̀ ló mọ̀ kọ̀ mí lẹ̀ wọ́n ti kọ̀ yín ní láìtì mọ́ irú kíkọ̀ ilé ìjẹmú yín kò sí lọ́rùn wọn mọ́ bùkátà yín kò sí lọ́rùn wọn mọ́ a yín sì béèrè lọ́wọ́ ànábì àwọn agbó lọ́wọ́ ànábì ìgbọ́n wa béèrè lọ́wọ́ ànábì ànábì lọ lẹ́tọ̀ mọ́ lóòótọ́ umu kọ parí rẹ ọlọ́run mí fún ọ wa lọ rè obìnrin mari ànábì wa fi pé tọ́ bá ti mari padà jẹ́ mọ̀ tó àkókò tó fẹ́ rì mari a ń pẹnìkan lábù jaham ó bá sọ̀rọ̀ fẹ́ Muawiya tá a wá sọmọ wa lẹ́nu òun náà bá sọ̀rọ̀ fẹ́ obìnrin wá wá bá nàbì pé àwọn méjì ló bá mi sọ̀rọ̀ Muawiya bá mi sọ àmì sọ́rí àwọn tó bá mi sọ̀rọ̀ rí Muawiya bá mi sọ̀rọ̀ Abu bá mi sọ̀rọ̀ tọ́ option méjì tún wà èyí ò ní Usama bọ̀ òun náà gbé Usama síwájú torí Usama ibn Zayd dáhùn òun ẹni tí wọ́n rà kúrò lóko ẹrú ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó tún wá dúdú bíi tèmi báyìí ló ti díbú èyí sọ ọmọ lárúbáwá tó pupa àwọn ọmọ lárúbáwá tó jí òun dúdú ni òun ò ṣe kíni òun ò pupa ó dúdú gidi gan tọ́ ó wá di pé ó dọ́dọ̀ àdínábì ilé àdínábì báyìí báyìí báyìí lọ́rọ̀ rí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ni sọ́ọ́rí Abu Jaham èyí lè gba ọmọràn kan ọ̀fẹ́ nítorí pé bó ti wà ìwọ̀nba ní máa ń ní sùúrù mọ lórí ọ̀rọ̀ obìnrin tóbìnrin bá ṣẹ̀ kìí pẹ́ tí fi máa ń fi máa ń bá wọn wí ìmọ̀ nínú obìnrin púpọ̀ wọ́n fẹ́ yòó tọ́ sọwárí Muawiya fásùlùkún tálíkà ọlọ́ni kò lówó kò ní kíni kò lówó ẹdíbẹ̀ ọmọ anábì ní ẹni o ó kàn fún ọmọ ọ̀nà kan ni Usama wọ́n nípa àti mọ́tí ah, Usama ń sọ wọ́n Usama anábì ní Usama alọ́sẹ̀ ìdàkejì pé ẹṣú ọ̀ pé Usama ń jẹ́ káàdé bí wọ́n Usama ma dúdú púpọ̀ <laughs> Usama dúdú púpọ̀ á sì ẹrú ni ó ti dọmọdé àmọ́ mọ́wúlá lòun anábì ìmọ̀ràn tọ́lọ́run mú wá àtànábì olóore púpọ̀ wọ́n ní bó ṣe fẹ́ ó bá fẹ́ Usama inú nǹkan padà wá dùn pé òun fẹ́ Usama ìgbà wà ń lọ rè ṣẹ́rígbónà dánábì wá fi disqualify Muawiya o ipe kò lówó o làwọn ọ̀tá rẹ̀ bá dún mẹ́ ẹ̀ṣẹ̀ rí ànábì gan sọ pé kí Fátímù mọ̀ fẹ́ ẹ dákun bá ànábì bá ní kí Fátímù mọ̀ fẹ́ tí kò fẹ́ lòmí ìjọ náà ni. ah o jẹ́ mọ́ ò gbọ́ Eh, èyí kò fẹ́ lòmí àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì èyí ṣe tá ànábì ṣe ni ó mọ̀ fẹ́ Fatima ó yẹ kó tẹ́lá aka ilẹ̀ ànábì ti consider pé tó o bá fẹ́ Muawiya lè mọ́ gbádùn ara yìí ìdí ni pé ìwọ tọkọ rẹ ti kọ ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ọmọ tán gbé apẹ̀rẹ̀ odidi apẹ̀rẹ̀ àgbàdo kan dé tọ́ ọlọ́ọ̀ lè gbà á tọ́ rí ní ìpé ó ní díkù rẹ̀ ṣé wọ́n lọ́ wà fẹ́ni tí ò ní ga ní nílé so kìí ṣe àbùkù fún muhawiya anábì fi kọ̀nsídà pé hùn èyí tẹ́ẹ̀bì gbéra yín sílé tí ó mọ̀ wá dìjà tí ó mọ̀ dogun tí ó mọ̀ dọ̀tẹ̀ ẹ má wulẹ̀ gbéra yín lé ẹ má ṣe kí ni jàmá ẹ má gbéra yín lé má fẹ́ so tọ́wọ́ bá wulẹ̀ ti fẹ́ kò ní ṣe kí ni kò ní ṣẹ́jọ́ ẹ wo àwọn ọ̀tá muhawiya ibẹ̀ náà wá lọ rèé jòkó sí náà bá tó parí muhawiya pé kódà anábì ò jẹ́ kóbìnrin tó fẹ́ fẹ́ muhawiya kó ṣe kí ni àbùsí ni fọ́ìsì kẹta káfí yóò kó gba ogun ẹ̀lẹ̀ tó rọ́jọ́ ti lọ eléyìí irọ́ láńlá ni irọ́ kí la pé àmáhùn ta pé ṣe àbúrúkú ó wá pọ̀ nínú ìwé tiwọn a máa lọ́dọ̀ ọlọ́run gbogbo tíra tó sọ̀rọ̀ pa islam kò sí ìtì mọ́ ń sọ tẹ bá dé ìjọ sọ pa inú islam nínú tí ó bá sọ báyìí ẹ mọ̀ lọ nínú bí alimodo art tí bí náà jẹ́wọ́sí ibi tí wọ́n mọ̀ sọ pé àwọn àdìsí tó fi parọ́ àwọn ọ̀rọ̀ tó fi parọ́ ìgbésẹ̀ ti mọ̀ bá ẹ jẹ́ mọ́ àdìsí ọ̀hún wọn ni káàdàbí tó kú àdàbí sọ gbólóhùn kan pàdánàbì ni idha ra'aytum Mu'awiya ala minbari faqtuluhu <laughs> idha ra'aytum Mu'awiya ala minbari famada faqtuluhu pàdánàbì ni bẹ́ẹ̀ bá ilé fojú gan ni Mu'awiya lórí minbari mi faqtuluhu ẹ̀pá ẹ̀sẹ̀ kí ni ẹ̀pá faqtuluhu gẹ́gẹ́ fàkùtùlù eléyìí bẹ́ẹ̀ pẹ̀yẹun pẹ̀yẹun ni sọ́yí bí ọlú bẹ́ẹ̀ pẹ̀yẹun èyí wò sí mẹ́ òpùrọ́ ni ọmọ parọ́ mọ́ kò sí mẹ́ pẹ̀yẹun pẹ̀yẹun eléyìí kí ni o pẹ̀yẹun pọ̀ fàkùtùlù lówí ẹ dákun anábìtẹ́yìn náà mọ̀ anábìtẹ́yìn náà gbọ́ tán rẹ̀ anábìtẹ́yìn náà mọ̀ tán rẹ̀ kán wá nítọ̀ nínú ara ẹ̀ṣẹ̀ téèyàn máa o ó ní jẹ́ni ní bá ah mímbàrí ànábì ti wá di nígbà yí ànábì ti wá di pẹ ní ti wá gorí ẹ̀ ò ti síkú. sí kú meanwhile àwọn lọ́balọ́ba kan padà jọba lẹ́yìn muawiya wọ́n wọ́ọ̀sì ju muawiya lọ orí nígbà yí ànábì náà padà ń gùn yẹni pé àbòsí ti wọnú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tí ń gbé ọ̀rọ̀ yìí káàkiri àwọn ni lórí ò bá jẹ́ ni ó ṣe ọ̀rọ̀ ní ti kú òpin ẹ ti bú gbogbo àwọn sàábé tó ń jọ ń bẹ láyé níjọ́ tí muhawiya jọba torí pé báwo ni wọ́n ṣe máa wo muhawiya ràn kó máa gun orí mímbàrí tí wọ́n ò sì pa muhawiya bọ̀bọ́ ni wọ́n ṣe gbádúró àsọ́lẹ̀ yìí látẹnu ànábì tí ó àmọ́ umaru kó tún máa lo muhawiya níwáyé umaru tí sì ń lo muhawiya tí fi ń jẹ gómìnà lójú ayé rẹ̀ yìí látàsìkò umaru èyí tó kọ́kọ́ jọmọ ìyá muhawiya ni umaru kọ́kọ́ lò èyí ń kú umaru tún wá fi muhawiya replace ẹ̀ ká tún wá wò ó tí umaru bá tún wá gbọ́rú ọ̀rọ̀ báyìí kalẹ̀ umaru àti bàbá muawiya àwọn èèkó là kó tó di gba islam wọ́n èé ṣe kí n jẹmọ́ wọ́n èèkó là kó tó di gba islam káàdẹ̀ ọ̀rọ̀ kíkà ló ti gbọ́rú ọ̀rọ̀ báyìí ìjéyàn gó tún wá gbé bàbá rẹ̀ tẹ́lẹ̀ náà ìbádọ́ ọmọ ń sọ̀tá ní kó tó fi islam dé ìwọ ọmọ náà ànábì tí wá ní apọ́ ẹ̀rọ kí wọ́n ti wá bí wọ́n ti yanjú ọ̀rọ̀ rẹ̀ wọn ní jó débi àwọn ọ̀pọ̀ ńlá umaru lò ẹ usmanu lò gbogbo àwọn sàbí ànẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam tó jẹlẹ́yìn rẹ̀ gbogbo wọn ni wọ́n recognize muawiya ọlọ́mọ́sà bá yọ́nú sí Muawiya o ọlọ́mọ́sà bá yọ́nú sí Muawiya o ọlọ́mọ́sà ọlọ́run bá wa gbà á wa yọ́nú sí gbogbo àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n ń bẹ lẹ́yìn odi ni àbáwọn tí wọ́n ń bẹ ní Nàìjíríà tiwa yìí náà ọlọ́mọ́sà bá wa pa gbogbo wọn lẹ́nu mọ́ ẹ wa ṣàmìjàmá ọlọ́run bá wa bá gbogbo wọn wí àwọn tí ò yé oníkálukú wọn ọlọ́mọ́sà àjòyé wọn o àwọn tí ó yé wọn nípa Muawiya àwa fẹ́ràn wọn láàmì ṣàdúrà fún wọn báyìí ọlọ́mọ sí àjò yé wọn àmọ́ ìtawò mọ̀ tẹnumọ́ fún wọn ni pé kán sinmi ìsọkúsọ nípa Muawiya kán sinmi ìwíkúwí nípa Muawiya ìwọ́ tó bá ti ń wíwíkúwí pa Muawiya àfà àìdá tí máa ń bẹ lára tiẹ̀ náà á fi hàn aráyé tó bá parọ́ mọ́ àwọn ò ní parọ́ mọ́ àwọn oníṣekínú ni à ní parọ́ mọ́ torí kò da ìsìláàmù kọ́ wa nírọ́ àmọ́ tó bá sọ àbùkù kan tó bí kan Muawiya àwọn àwọn onúgbèsè àìjẹ́ náà pé ṣé wọ́n wà lábùkù lára ni àbùkù tiẹ̀ náà àwọn àmọ̀fẹ́ ayé pé ẹ wò ó bàbá àbìsọ́mọ́dì tó ní Muawiya yí báyìí o ẹ wò bóun náà ti rí o tí wọ́n kan bá dé tọ́ bá ní ẹ ń bú àfàwà á ní wàmbì ṣètò bàbá rẹ̀ náà àfà rẹ̀ máa ń sọ fún wa pé ṣé Muawiya jẹ́ bàbá wa ṣé ó ọ̀rọ̀ rẹ̀ ọlọ́njẹ́ kọ́rọ́ ọlọ́mọsá àjòyé wa ọmọ wa ti ní Muawiya ọlọ́ba aṣílọ́mọ alálùbáríkà lẹ́ẹ̀kan sí ó bá aṣílọ́mọ tí ó gbé súnà náà bìkà ẹ̀kọ́ alukur'an ọlọ́mọṣáàjò yí ọmọ náà ẹ̀kọ́ súnà ọlọ́mọṣáàjò yí ọmọ náà ẹ̀kọ́ tawhid ọlọ́mọṣáàjò yí ọmọ náà ọlọ́run wá bá wa ṣe ọmọ náà lẹ́ni tí ó mọ gbóògbó ìsìláàmù ga tí ó mọ rẹ ti islam tí ó mọ rẹ wálẹ̀ ògo ìgbógun ti àwọn sàbí ànábì tí ó mọ rẹ wálẹ̀ ọlọ́mọṣà bá ṣe lọ́mọ dùnú àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́mọṣà jẹ́ kí wọ́n jèrè rẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn ọlọ́mọṣà jẹ́ kí wọ́n jèrè rẹ̀ àwọn ìdílé wọn ọlọ́mọṣà jẹ́ kí wọ́n jèrè rẹ̀ ìlú tó ti wá ọlọ́jẹ́ kí wọ́n jèrè rẹ̀ wa sọ lóko jáwa náà jèrè rẹ̀ àbí ọlọ́jáwa náà jèrè rẹ̀ ẹ̀kọ́ àwa ti mọ̀ báyìí ọlọ́mọsájú ní mọ̀ wá ọlá al-Qur'an al-Karim tábẹ̀lọ́wọ́ bá wa ta'ala alikú àlékún orí ọlọ́mọ́sà bá wa sí fún ó sì bá wa sí lọ́mọ dùnú ibi ni àádùn àwọn irọ́ tí wọ́n pa mọ́ níta wíyí pọ̀ irọ́ wọ́n sì fi ń bí kórìíra rẹ̀ ni ẹ dákun ẹ má jẹ́ rẹ̀ ara ìní kórìíra rẹ̀ náà ni kálukú ṣe ń bímọ náà fi ń sọ ní kódà bẹ́ẹ̀ ni wù èmi náà pé kéèmí gòsì àá bímọ àti kó wá jẹ́bejì ikọ̀ sọ alákọ̀ọ́kọ́ ni Muawiya alákọ̀ọ́kọ́ àti kí ni o Muawiya ẹlẹ́ẹ̀kejì <laughs> ẹ̀yìn sì múyàn sí wọ́n ṣe kí ni jọmọ́ wọn èé mú yàn sí ike ẹ mo sọ ilé muhawiya mo tún wá sọ yìí náà ní muhawiya ìwọ lọ wá mọ bọ́ ti wàhálà tó bá kóra rẹ sí ìwọ lókù tó mọ̀ yòókù sọ lọ́pọ̀ sábà kẹ́ muhawiya o abu rẹ lọ́pọ̀ sábà wà kẹ́ amúrú bí lọ́pọ̀ sí lọ́pọ̀ sábà kẹ́ abu musa aláṣẹ àdìyẹ lọ́pọ̀ sábà wà kẹ́ ọlọ́pọ̀ sábà yọ́nú sí gbogbo wọn kò sí dẹ́dẹ̀ wùrẹ̀ láàrin wọn kò sí elétegéte láàrin wọn kò sí abẹ̀sìnjẹ́ ní àárín wọn àwọn tí wọ́n fi gbogbo láìfí yìí wọn àwọn gangan ni oníláìfí àwọn gangan sì ni wọ́n jẹ́ ẹni tí ó dá ọlọ́mọsá àti àlékún dáadáa fún wọn wa salli Allahumma wa sallim ala abdika wa rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk amadu bi sáré tó ní béèrè náà yàwá bá ní béèrè kò sí béèrè a ní ẹjá wàrà dubai náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum a comenzar a